وعلى آله وصحبه ومن والاه يقول المصنف رحمه الله تعالى في الحديث وعن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال الأرض كلها مسجد إلا المقبرة والحمام رواه الترمذي وله علة وعن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وآله وسلم نهى أن يصلى في سبع مواطن المزلة والمجزرة والمقبرة وقارعة الطريق والحمام ومعاطن الإبل وفوق ظهر بيت الله تعالى رواه الترمذي وضعفه وعن أبي مرثد الغنوي قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول لا تصلوا إلى القبور ولا تجلسوا عليها رواه مسلم hadithi sọgọ́rùn méjì nínú tíra Bulughul Maram afọ́nitira wọ́n sọ fún wa nípa hadithi tó wá láti ọ̀dọ̀ Abu Sa'id Al-Khudri radiyallahu anhu ikú anabi Muhammad sallallahu alayhi wa sallam sọ yìí pé al-ardu kulluha masjidun. إلا المقبرة والحمام ìpè ilẹ̀ gbogbo ilẹ̀ mọ́sálásí ni o àyàfi àwọn orí tẹ́ àti àwọn ilé ìwẹ̀ alimami Tirmidhi àwọn ni wọ́n gbà wá wọlé wọ̀ọ́ìlà ṣùgbọ́n àbùkù kan bẹ nínú ọ̀nà tí adé ti bá wa eléyìí tó túmọ̀ sí wípé ìgbà wá yìí kìí ṣe ìgbà wá tí ẹnu kò lórí pé kò fẹsẹ̀ rinlẹ̀ wọ́n bẹ nínú àwọn olùmọ̀ àwọn ẹni tó ń sọ wípé hadith musnad ni ó sì ń bẹ nu wọn ẹni tó pè ní hadith mursal musnad bìmọ̀ọ́nà. آه، أنه حديث اتصل سنده إلى النبي صلى الله عليه وآله وسلم ونمكن حديث مسند يعني في أن تبا وفي بكجة ستيتو في دون النبي صلى الله عليه وآله وسلم أما قصدي في حديث مرسل حديث يعني ويكي رفعه غير الصحابي إلى النبي صلى الله عليه وآله وسلم ẹni tí ò tó sọ abẹ ló pa sọ ti mọ̀ pé tẹ́ni tí ò tó sọ abẹ bá sọ pa sọ òun náà gbọ́ lọ́dọ̀ ẹnìkan ni nítorí pé wọn jẹ́ sàbí sàbí ló rà nàbí sallallahu alaihi wasallam ẹni tí sì rà nàbí kò lè láǹfààní àti ànàbí pé ẹnu ẹnìkan ló ti gbọ sọ fún wa ẹni tó ń sọ pé ànàbí sọ pé. ìbá ti jẹ́ pé ẹni tó gba àdéhùn yẹn wá ọba jọ kan nínú àwọn tàbí'í yẹs àwọn tàbí'í àwọn ará àwọn sàábé ṣùgbọ́n ọ̀rá nàbí sallallahu alaihi wasallam ó ṣeé ṣe kọ́jọ́ pé ẹnu sàábé ló ti gbọ́ ó sì ṣeé ṣe kọ́jọ́ pé ẹnu tàbí'í bíi tiẹ̀ ló náà ti gbọ́ ó sì ṣeé ṣe kọ́jọ́ pé tó bá pẹ́nu tàbí'í ló bá ti gbọ́ kí tàbí'í yàn jẹ́ pé kìí ṣẹni tá a máa gba ọ̀rọ̀ rẹ̀ sódodo kí ló dé tó ọ̀dárúkọ rẹ̀ àìdárúkọ rẹ̀ yẹn ó túmọ̀ sí pé àdéhùn yẹn àdéhùn mọ̀rọ̀sálẹ̀ òní jẹ́ àdéhùn tí yóò jẹ àdéhùn àlẹ́bí sẹ́rí torípé ẹnu ti kù lọ́dọ̀ àwọn tó wọ́n nímọ̀ nípa hadith wípé alhadith mọ̀rọ̀sálẹ̀ laysa bi hujja hadith mọ̀rọ̀sálẹ̀ kìí ṣe dá àlẹ́bí máa fi sẹ́rí nítorí pé ẹni tó gbà wá kìí ṣẹni tó rà nàbí sallallahu alaihi wa sallam òun gbọ́ lẹ́nu ẹni tó gbọ́ ni lẹ́nu ànàbí sallallahu alaihi wa sallam àbí kọjá pọ gbọ́ lẹ́nu ẹni tó gbọ́ lẹ́nu ẹni tó gbọ́ látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam torí ẹ ló sì jẹ pé wọn ní eléyìí ní àléébù tó wà ní ara hadithi yàtọ̀ sí eléyìí hadithi ti wá nínú sahih bukhari àti muslim níbi tí anabi sallallahu alaihi wasallam ti sọ fún wa irú ọlá àti àdúlọ ìtọ́nà wọn bá ti fún un lórí gbogbo ìjọ yòókù lórí gbogbo àwọn anabi tó síwájú nínú rẹ̀ òun náà ní pé ju'ilat liya al-ardu masjidan ọlọ́run ọba ti gbogbo lẹ̀ fún mi ní masalasi nínú ẹgbàá wa mi wọ́n ní ju'ilat liya al-ardu masjidan wa turbatuha tahura fa aynama adrakat rajulan min ummati as-salatu fa thamma masjiduhu ọlọ́run ọba ti gbogbo lẹ̀ fún mi ní masalasi ó sì ṣe èròpẹ́ rẹ̀ fún mi ní ntoma tó ṣe fọ ara má torí náà gbogbo ibikíbi tí òun bá ti bá ẹnìkan. nínú ìjọ mi mọ́sálásí jẹ́nu eléyìí ó ti fi hàn wá pé gbogbo ilẹ̀ pátákáàfà lọ́lọ́run ọba ṣe ní mímá fún ànábi sallallahu a wasallam láti mọ̀ pé eléyìí báyìí nǹkan kan ní tọ́lọ̀ ń fún ànábi ṣùgbọ́n tí lásán fún ó tún fún àwọn ìjọ rẹ̀ pẹ̀lú gbogbo ilẹ̀ ṣe ní mímá fún wa ìdí ni pé kan náà nínú ẹgbàá wa mi ìtàkà yìí ti fi hàn wá pé gẹ́gẹ́ àmì àjùlọ fóun bẹ́ẹ̀ náà ló tún jẹ́ gbogbo ẹni tó tún jẹ́ ọmọlẹ́yìn gbogbo bìkíbi o tí òun bá ti bá ọ̀kan nínú ìjọ òun eléyìí jẹ́ mọ́sálásí o ẹgbà wọn ọ̀rọ̀ tọ́fẹ̀ tó gbòòrò èyí tó ti kó fẹsẹ̀ lẹ̀ yí báyìí irú ẹgbà wá yí báyìí òun tako fífẹ̀ àti gbígbòòrò rẹ̀ níbi tó ti ń gbogbo lẹ̀ bó ohun tó máa ní tá a lè kírun nínú rẹ̀ kì í máa ṣe gbogbo lẹ̀ o àwọn abìkan tún wà tá a yọ kó mbẹ́ òun náà ní gẹ́gẹ́ bíi alimakobọ́rọ́ orí tẹ́ walhamam bákan náà ilé wẹ̀ eléyìí túmọ̀ sí pé ọ̀rọ̀ àkọ́kọ́ yẹn sanabi sọlọ́lá àdùsẹ́lẹ̀ àbùsọ̀tà àsọ̀kú gúnrégé yẹn hadithun am ẹgbàwọ́ ọ̀rọ̀ tọ́fẹ̀ tó gbòòrò ni láti ti mà nínú òfin ṣẹ̀ríà ibi àlàámù. يبقى على عمومه حتى يرد ما يخصصه إن تبوا لوفي توفي تقبورو أما لولوري بوتي سفتو بوتي سكبورو títí tí ẹ̀rí kan yóò fi wá yóò fi wá sọ di ti àti àyọkúrò nínú rẹ̀ torí ẹ̀ ẹ̀rí eléyìí wá láti wá ṣe àyọkúrò nínú ẹ̀rí alákọ̀ọ́kọ́ tí ẹ̀rí kan bá ti wá wá tó ṣe àyọkúrò nínú ẹ̀rí tó fẹ̀ tó gbòòrò ẹ̀rí tó fẹ̀ tó gbòòrò yẹn á máa lò lórí ntọ́yàtọ̀ sí tí wọ́n yọ kúrò nínú rẹ̀ ẹ̀rí tó fẹ̀ tó gbòòrò yẹn òun á ní jẹ́ ẹ̀rí tó fẹ̀ tó gbòòrò má nínú òfin ṣẹ̀ríà àwọn pè ní dalilun aam dalilun aamin mukhassasin yóò jẹ́ ẹ̀rí tó fẹ̀ tó gbòòrò ṣùgbọ́n tá a ti là ẹ̀rí tó fẹ̀ tó gbòòrò ṣùgbọ́n tá a ti là a ti là á ní ìsìn pẹ̀lú wípé gbogbo lẹ̀ pátákáàpà lọ́nà ọba ti sallallahu alaihi wa sallam àyàfi orí tẹ àti ìbùwẹ̀ tó bá jẹ́ pé ẹ̀gbá wáyé báyìí tó bá fẹsẹ̀ rìn lẹ́ni kò bá jẹ́ pé àyọkúrò yẹn ti tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àti mà wípé kò fẹsẹ̀ rìn lẹ́ ń bí kò túmọ̀ sí wípé kò fẹsẹ̀ rìn lẹ́ níbòmí ọ̀nà tó bá wáyé kò jẹ́ ọ̀nà tí ó gúnrégé kò túmọ̀ sí pé òfin kan pàtó ètí ẹ̀rí kan pàtó tó ṣe pọ́nà tó bá wá kò fẹsẹ̀ rìn lẹ́ kò túmọ̀ sí pé òfin tó mú àyàn kọ́ kò sí bá a ti ṣe lè lò nítorí bá a ti mà ibi kìí sọ̀nà kan lẹ̀ rí máa gbà wá ó lè gbọ̀nà míì wá àìrí mú ṣiṣẹ́ lọ́nà yìí kò túmọ̀ sí pé a lè rí mú ṣiṣẹ́ lọ́nà míì lórí ẹ̀ la sọ yìí pé ẹgbàá wáyé ó ń fi hàn yìí pé gbogbo àyè láti lè kírun gbogbo àyípadà láti lè kírun wàhádà min ni'matillahi ala ummati muhammadin sallallahu alayhi wa sallam nínú dẹ̀rọ ọlọ́run tó ṣe fún jọ anabi sallallahu alayhi wa àwọn ìjọ tó síwájú yẹn nínú ìfìyàjẹni tó lọ́wọ́ bá fi ṣe tó fi ṣe tiwọn ó ní wípé kìí ṣe gbogbo àyè wọn ti lè kírun tí ì bá ṣe ibùsẹ̀ sí wọn kò síbi tí wọn ti gbọ́dọ̀ kírun àyàfà àwọn obìnrin àwọn obìnrin wọn tí wọn ní wọn gbọ́dọ̀ délé ìjọsìn gẹ́gẹ́ bí tọ́wọ́ alákọọ́lẹ̀ lọ́dọ̀ wọn táǹkà nù bíbélì wọn ní wọn gbọ́dọ̀ dé sínágọ́gù inú yàrá wọn ni wọn ti mọ sínágọ́gù eléyìí túmọ̀ sí wípé subhanallah ìdẹ̀rọ̀ ọlọ́run tọ́lọ̀ ń ṣe fáwa gbé gbogbo lẹ̀ ní fúláṣí wọ́n á jẹ́ ilẹ̀ gbáyàwó lẹ́tẹ́ni lẹ́ńkírun ẹ̀bá àmọ́ sì rẹ́ ní kẹ́tẹ́ ẹ̀kírun lórí ẹ̀pẹ́ sí wàhálà tẹ́lẹ̀ ìfihàn wa pé ìdẹ̀rọ̀ ọlọ́run tọ́lọ̀ ọba ṣe fáwa wọ́n ṣe gbogbo lẹ̀ fún anamọ́síláṣí kò túmọ̀ sí pé pa àwọn mọ́síláṣí tì o náà tó fi ká pamọ́ kíláàsì ti àtọ́ nítorí pé anabi sallallahu alaihi wa sallam wọn ni afdalu salati ar-rajuli ma kana fi baytihi illa al-maktuba èyí tó lọ́lá jù nínú ohun tí èèyàn kí ọkùnrin òun náà lè téèyàn kí nílé àyàfi ràn ara yẹn tó sì kọ́ mọ́ kíláàsì ló ti ẹ̀kọ́ ọlọ́mọ kí bàtà ń sọ nígbà tó bá sí nítòsí mẹ́tíláṣí tó ẹgbẹ́ nu pápá lọ wà òsibí tó gbàtọ́ wà ń tòsí mẹ́tíláṣí ọ̀wà ń lé ọ̀hà gbé ayé máa adrakat rọ́jòlá min ummati as-salatu fatamma masjidu wọ́n sọ pé ẹ̀rí tí ó fẹsẹ̀ rìn lẹ̀ tó lágbára ni ṣùgbọ́n ń lò níbi tí ọ̀tọ́ kà sí. wàyílà kíkálukọ́ ọmọ jókòó kọ́mọ kírun yàrá rẹ̀ náà kíkálukọ́ ọmọ jókòó kọ́mọ kírun níbi iṣẹ́ rẹ̀ kí wọ́n láǹfààní mẹ́tíláṣí nù fún àwọn ẹ̀rí òfin tó wà nù ṣẹ̀rí àwọn ẹ̀yí àfi kọjá pa gbọ́ iye tiwa dorí kodò kọlọ mọjà pọ iye kọ mọjà ká gbọ́ iye tiwọ dorí kodò torí ẹ eléyìí túmọ̀ sí pé ká lọ kí òun mọ́síláṣí eléyìí ló fún wa ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ yìí pé àwọn àbíkan tó sùn mọ́síláṣí kàkírun sí wà lábẹ́ tọ́ kàkírun ní gbogbo àyè eléyìí ọjà tí òfin mú wa ṣùgbọ́n orí tẹ́ ẹlẹ́mọ̀kọ́bọ̀rọ̀ lẹ́yìn fi hàn wá pé nínú tó fi ẹ̀sìn islam mú wá òun náà ni pé ìyá ọmọ kú orí tẹ lọ́yẹ̀ kan ọ̀nà sí wọn orí tẹ lọ́yẹ̀ kan ọ̀nà sí wọn torí ẹ lẹ́sìn máa rí nínú àwọn àdé àwọn òfin jẹ má makobara makobara makobara makobara jù nàfàálà jù ismul makan ènìyàn lédè làbà ó kéde kọbúrú kọbúrú kọbúrú kọbúrú kọbúrú kọbúrú sàárì sàárì sàárì sàárì tó bá kó la fẹsẹ̀ jẹ́mu àti kékeré ni kóbò àwọn sàárì ẹsẹ̀ wọn kí sàárì ó lè wà níbikíbi tó ṣùgbọ́n màkọ́bárọ́ ayé màgánú yuqbaru fihi mawtal muslimin àyíká tó ti pa àwọn ẹsẹ̀ àwọn òkú mùsùlùmí sínú ilé ẹ̀ ni ń pè ní kíni màkọ́bárọ́ tọ́ kẹ́ ẹ ti ti sọ yìí pé mazibala majizara mazibala ibi tí wọ́n ń dalẹ̀ sí akita majizara ibi tí wọ́n ti ń pẹ́ran ibi tí àwọn alápàtà tí wọ́n ti ń pẹ́ran bẹ́ẹ̀ náà ni makobara eléyìí túmọ̀ sí pé òfin ṣẹlẹ̀ àti ìwà lọ sí ti àwọn òkú wá sí orí tẹ́ẹ̀ orí tẹ́ yìí sì ṣèbí tí wọ́n ti máa kírun orí tẹ́ kìí ṣèbí tí wọ́n ti máa kírun bẹ́ẹ̀ rí ìbàjẹ́ púpọ̀ fẹsẹ̀ rìn rẹ̀ rí mi wá ẹsẹ̀ náà kíláàsì lórí tẹ́ torí rẹ̀ àbọ̀dọ̀ kọ́ mọ́ kíláàsì sórí tẹ́ nítorí kọ́ mọ́ súnmọ́ pé àwọn sàárè yẹn là ń bọ̀ kọ́ mọ́ jẹ́ pé yọ̀jọ́ yìí pé àwọn sàárè là ń sìn torí ẹ̀ ẹ̀yìn sì ti mà ìgbé tí sàárè bá ń bẹ ńlẹ̀ tá a bá kọ́ mọ́sálásí lé lórí tó bá jẹ́ pé sàárè yẹn lọ́kọ́ síwájú a gbọ́dọ̀ wó mọ́sálásí tó bá ti jẹ́ pé mọ́sálásí ló ti kọ́kọ́ wà náà wá gbé òkú ọ̀bẹ̀ láásín bẹ̀ ọ̀ràn yẹn ni pé ká wú òkú yẹn kó mọ́sálásí èyí tó bá kọ́kọ́ síwájú kò ní ọ̀sẹ̀ kù láàrin mọ́sálásí àti sàárè torí ẹ̀ gbogbo nǹkan tó lè sún ni má ẹ̀ṣẹ̀rù. anabi titi náà rẹ̀ lọ́dọ̀ àwọn fuqaha àwọn ní ìdí tó fà tí fi fún wa láti kírun ní orí tẹ́ òun náà ní an-najasa pé ẹ̀gbin ẹ̀gbin ẹ̀gbin máa wà lórí tẹ́ gẹ́gẹ́ bí egun òkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí táwọn làwọn wò bọ̀tọ́ náà àwọn olùmọ̀ nípa tawhid sọ pé rárá nítorí eléyìí lọ ni wọ́n wò fún wọn fi sọ pé ká má kírun afẹ́ tilẹ̀kùn tó lè gbé ni lọ síbi kàtẹ́bọ̀ sọ̀rọ̀ láti ti mà pé gbogbo ọ̀nà tó lè gbé ni lọ síbi ìtẹ́bọ̀ sọ̀rọ̀ lànàbí wa sallallahu alaihi wa sallam ló di. wọ́n bá jọ pé sàárè lẹ́sìn wọ́n bá jọ pé àwọn tó wà lórí tẹ́lẹ̀ ń pè lófin ẹ̀sìn Islam ti dín nílé torí ẹ̀ àìkírun ní orí tẹ̀ pọ̀tọ́ká kírun ní orí tẹ̀. nínú hadith bákan náà kọ́mọ̀tì ẹ̀jọ́ rí tẹ́ kọ́jọ́ kí sàárì ìkànnì àgbọ̀dọ̀ kírun rẹ̀ kírun ní rẹ̀ orí tẹ́ ni wọ́n ṣe ṣùgbọ́n agboolé ilẹ̀ ti àwọn òkú yín sí àgbọ̀dọ̀ kírun àwọn sàárì wọ̀nyẹn jẹ́ ọ̀kan nínú méjì táwọn olùmọ̀ tí wọ́n fún àdéhùn anábì sallallahu alaihi wasallam títí la taj'alu buyutakum qubura ẹ má sọ àwọn ilé yín di àwọn sàárè ẹ má sọ àwọn ilé yín di àwọn sàárè torí pé gbogbo ilé tí wọn bá ti kírun nínú ẹ̀ ó ti di sàárè. nìbàdà nítorí pé ẹni tó wà nínú sàárè kìí kírun torí rẹ̀ kílè rẹ̀ náà wọ́n di sàárì fún ọ. wàá ìbọn akíkírun nínú sàárì àti nídìí sàárì torí rẹ̀ ẹ má sọ léyìn di sàárì ẹ má kírun nínú léyìn. eléyà jẹ́ ẹ̀kọ́ fún wa lórí pé àgọ̀dọ̀ kírun ní orí tẹ́ wọ́n á sọ kó kùtà wọn gbé lọ sí orí tẹ́yìn àwọn àwọn àwọn òtí ìrántí kírun sí la táwọn fi gbé lọ sórí tẹ́ ẹgbẹ́ jáde kúrò lórí tẹ́ kẹ́ kírun sí la ẹgbẹ́ jáde kúrò lórí tẹ kẹ̀kẹ́ ọ̀rùn sí lára tó máa kó mọ́sálásí sórí tẹ ńkọ́ pọ̀tọ́ pọ̀tọ́ kan kọ́ mọ́sálásí sórí tẹ nítorí kálíbà dínà àṣírò bílẹ̀ wàlhàmán alhàmán ọ̀nà nílé wẹ̀ ilé wẹ̀ ètò sèé pé omi tí wọ́n máa fi wẹ̀ ń bẹ̀ wọ́n pè ní máa ń hàmì omi tó gbóná. ilé ìwẹ̀ tó jẹ́ pómi tó wọ́n máa fi wẹ̀ nínú rẹ̀ jẹ́ omi gbígbóná inú wọn ń ni hammam láyé john ilé ìwẹ̀ kìí sì jẹ́ aládàáni kìí sì jẹ́ tilé kan ó máa ń jẹ́ ilé ìwẹ̀ gbogbogbò ni ilé ìwẹ̀ gbogbogbò tó ṣe pé irú wa ògiri wa ni kálukú ọwọ́ ẹnu rẹ̀ yóò sì jáde lọ torí ẹ̀ lànà bíwá ni wọ́n ti sí ilé fáwọn obìnrin nítorí pé ilé ìwẹ̀ yẹn ó wà lọ́nà tó so ibi tí wọ́n bá ń wẹ̀ tẹ́mi bá ń wẹ̀ á lè máa wúra wa á máa ríra wa. Ànábì sallallahu alaihi wasallam fi sọ pé àwọn ọ̀gbà gan ẹgbẹ́ kọkùnrin ọwọ́ bẹ̀ illa ti mà ẹgbẹ́ lo ìlọ́dì èyí tó dájú ni pé ní tó bá sánmọ́dì yẹn ààbò ntí ń jẹ́ ìwòwò ọkùnrin náà ní ti ń bẹ láàrin ìdodo sí orúnkún méjèèjì. ìdínú tó fi jẹ́ pé ọkùnrin ọtọ́kùn ọwọ́ bẹ̀ làgẹ́n pẹ̀lú kọ̀ǹdíṣàn yìí pé kọ́jẹ́ pò ti bo ntí ń bẹ láàrin ìdodo rẹ̀ àti orúnkún rẹ̀ méjèèjì bẹ́ẹ̀ náà ni ọwọ́ àfilẹ̀ sí tí ó fi wẹ̀. kò gbọ́dọ̀ mú aṣọ yẹn kú nígbà tí bá ń wẹ̀ nítorí pé ọmọ ẹ̀yà rẹ tó náà ń wọ ìbò náà ti san mára wọn wọn náà san mára ètò túmọ̀ sí pé ntọ́ wà lókè ìdodo rẹ àti ntọ́ wà nísàlẹ̀ orúnkún rẹ tí ọmọ ẹ̀yà rẹ bá rí nkọ́ oríwòwò rẹ ní ọkùnrin sí ọkùnrin lẹ́wù yàtọ̀ sí àwọn obìnrin nítorí pé tí obìnrin bá bo ti ń bẹ láàrin ìdodo àti orúnkún rẹ ó pé gbogbo nǹkan yóò kú náà kọ́ ìhòòhò ni nítorí ọ̀rọ̀ anábì wa sallallahu alaihi wa alihi wasallam tó ní al-mar'atu awra ìhòòhò ní obìnrin torí ẹ̀ lànà sallallahu alaihi wasallam fi láwọn ọ̀gbà rárá wọn ọ̀gbà rárá kí obìnrin kan wọ ilé ìwẹ̀ gbogbogbò àti pé obìnrin tó bá dárú ẹ̀ wò ó ti fa ti ń bẹ láàrin rẹ̀ àti ọlọ́run ọba yá ìyẹn ni ọmọ àwẹ̀ lọ́nà tó yẹ pé ẹlẹgbẹ́ rẹ̀ yọ yọ máa wo àyà rẹ yọ máa wo ọyàn rẹ yọ wo gbogbo ara rẹ tonti bìn sóbìn ni kódà kó ti kó ti sán ìlọ́dì ẹ̀sìn Islam ọgbà obìnrin yàtọ̀ sọkùnrin nítorí yàní owó tiẹ̀ láàrin ìdodo náà ní gbogbo gbàtà bá ti nínú gbà lérò pẹ̀lú ní ilé ìwẹ̀ tí kálukú máa ń lọ ilé ìwẹ̀ gbogbogbò tẹ́ pé ìwẹ̀ tiẹ̀ tó ń wẹ̀ kò dé mi lọ́pẹ́ mi ọmọ wẹ̀ and o lè rí mi èmi náà sì lè mo lè rí ọ but àsìkò tá à ń wẹ̀ lọ́wọ́ yẹn kálukú ti ṣe kéne ó ti sàn kan mọ́ ara lọ́nà tó fi bo ìwòwò rẹ̀ ṣùgbọ́n àwọn ilé ìwẹ̀ tá à ń lò láyé ìsìn èyí tó ṣe pé bóyá fúláàtì kan pẹ̀lú ilé ìwẹ̀ kan àbí jù bẹ́ẹ̀ lọ àbí ilé kọjú sí mi kọjú sí ọ ó lè jẹ́ ojúlé mẹ́jọ ó lè jẹ́ ojúlé mẹ́fà ó lè jẹ́ ojúlé mẹ́wàá jù bẹ́ẹ̀ lọ tó ṣe pé ó ní àwọn léwẹ̀ ó lè jẹ́ léwẹ̀ kan ó lè jẹ́ méje ó lè jẹ́ mẹ́ta ó lè jẹ́ mẹ́rin ṣé bí àwọn léwẹ̀ gbogbogbò tayéjọ yẹn làwọn náà rí ni àbí báwo nípa pé obìnrin ọ̀gbọ́dọ̀ wọbẹ̀ rárá ẹ dìímù o àsìkò tí ẹ̀sìn Islam sọ pé àwọn obìnrin kò gbọ́dọ̀ wọ iléèwẹ̀ gbogbogbò rárá láyé jọ yẹn ẹ̀sìn Islam ò sì fìgbà kan gbà fún wọn pé kí wọ́n yọ̀bùn because má lọ ilé ìwẹ̀ kò túmọ̀ sí pé má wẹ̀ o kò túmọ̀ sí pé má wẹ̀ ṣùgbọ́n wẹ̀ níbi tí kìí ṣe ilé ìwẹ̀ gbogbogbò wẹ̀ níbi tí kìí ṣe ilé ìwẹ̀ gbogbogbò àwọn pé gbogbo obìnrin gbogbo obìnrin láyé ìjọ náà àwọn náà ní wọn nílé alùpùpù nílé tiẹ̀ ó sì rọ kálukú lọ́rùn láti jẹ́ kí ilé rẹ̀ tó wà yẹn kọ́rọ̀ ra ti àyè kan sẹ́kẹ́ yóò ti máa wẹ̀ ṣùgbọ́n àmọ̀dájú sáká ìgbéláyé tẹ́lẹ̀ láyé tẹ́lẹ̀ wọ́n kì í kọ́ ilé ìgbẹ́sílẹ̀ òde làwọn obìnrin náà máa ń jáde lọ láti lọ sí gbọ̀nsẹ̀ gẹ́gẹ́ bọ́kùnrin ó ti jáde lọ sí gbọ̀nsẹ̀ bẹ́ẹ̀ náà ni obìnrin náà jáde láti lọ sí gbọ̀nsẹ̀ ọ̀fẹ́ ìjọ báwọn èèyàn ti ṣe ń ṣe láyé bẹ́ẹ̀ ti ṣe sọ pé ayé lajú tó tuntun ajẹ́ kó rí pápá náà lẹ́sìn máa lọ yàgbẹ́ lọ́kùnrin àti lóbìnrin subhanallah wọn máa wòra wọn ránṣẹ́ ìgbéǹgbà tá à nílé ìgbẹ́ ńkọ́ sẹ́yìn náà sì ní ṣe excuse wa nù ó ní kẹ́ ẹ máa wò di ara yìí a'udhu billah. even though láyé john kì í ṣe pé báyà wọ́n ń wo ìdí ara wọn ṣùgbọ́n tó máa fẹ́ yàgbẹ́ wọn jáde lé àkọ́kọ́ ní ìgbà tí ọlọ́run wa kọ́ sọ àyà hijab kalẹ̀ àti mọ̀ pé hijab ti lé lọ́kọ́ sọ̀kalẹ̀ pé hijab ta sọ tó sọ̀kalẹ̀ ìjáàbù ti lé wípé tẹ bá fẹ́ bi àwọn obìnrin tí kìí ṣe ìyàwó yín ní nǹkan kan fas'aluhunna min wara'i hijab ẹ̀yìn ògiri ní kẹgbà láti máa bi wọ́n léèrè so eléyìí kọ́kọ́ sọ kalẹ̀ gbà tó yá ọlọ́run bá ti sọ òfin kalẹ̀ ní kíkí àwọn obìnrin kọjá pé aṣọ tí wọ́n máa wọ̀ aṣọ gbàgẹ̀rẹ̀ ni látòkè títí délẹ̀ ya ayyuhan nabi. كل لأزواجكم وبناتكم ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين ذلك أدنى أن يعرفن ما ọlọ́ni wíwọ ẹ̀wù gbàgẹ̀rẹ̀ tí ó bo gbogbo ara wọn látòkè títí délẹ̀ yẹn òun ni ó kéré jù lámì tí ó jẹ́ pé wọ́n máa dá wọn mọ̀ yàtọ̀ fáwọn obìnrin àwọn olùgbàgbọ́ òdodo làwọn eléyìí nítorí kó ń ṣẹlẹ̀ ike tó bẹ̀rẹ̀ máa jáde kó ń lọ sí gbọ̀nsẹ̀ tíwájú kí hijab tó sọ̀kalẹ̀ àwọn ọ̀daràn tí ò lẹ́sìn tí ò nípa ọlọ́run àwọn fùsà àwọn pòkì wọn máa jáde fọmọ fìtínà àwọn obìnrin tí ń lọ sí gbọ̀nsẹ̀ ìgbà tó náà bá ti wá sọ òfin yìí kalẹ̀ pé báyìí báyìí báyìí ní káwọn obìnrin mùmí ni wọ́n múra ó ti pa àwọn ọ̀daràn yìí wọn ò lè wọn ò lè tún máa wọn ò lè fìtínà àwọn obìnrin olùgbàgbọ́ òdodo má eléyìí olùgbàgbọ́ múmìnà lélẹ̀ múmìnà lélẹ̀ múmìnà ọ̀hán tó eléyìí ìjọba tó tó ti bí aláǹtí wa ni kò gbalé wọn jókòó yẹn ó wá nínú àdìsá nàbì sallallahu alaihi wa sallam wípé qad adhina Allahu lahunna bil khuruj lil haja ọlọ́run ti gbà fún wa ní ìsìnkú wọn lè máa jáde láti lọ gbọ́ bùkátà wọn. bùkátà wo hájà lédè lárúbáwá tán igbe wù ìgbẹ́ ní jẹ́bẹ́ ni pé ní tí Islam gbà pé kóbìnrin jáde nítorí ẹ̀ òun náà ní kọ́ lọ sókè ní lọ lọ so túmọ̀ sí pé ìgbà Islam ọba gbà kọ́ jáde lọ wẹ̀ àbí ti tọ́ka lọ ti yéé sì ṣe dandan kó wọn kọ́lé ìwẹ̀ yìí àmọ́ dandan ni wọ́n rí i pé àwọn bò àwọn gáró ẹ̀ lọ́nà tó jẹ́ pé ọ̀daràn kan ò ní lè rí ẹni tí ń wẹ̀ ránṣẹ́ ilé ìjẹ́bù sì jẹ́ mẹ́wàá. tọ́ ìjẹ́ tó bá rí bẹ́ẹ̀ ṣé ìtúdá jù láyè ìsìnkọ́ ó náà ní kíkálukú nílé ìwẹ̀ ńlẹ̀ rẹ̀ kíkálukú nílé ìwẹ̀ ńlẹ̀ rẹ̀ kó nílé ìwẹ̀ ní fúláàtì rẹ̀ kò ní ilé ìwẹ̀ ní apartment rẹ kò ní ilé ìwẹ̀ ní self contain rẹ lọ́nà tó fi jẹ́ pé ọkàn rẹ ò balẹ̀ nígbà nìkan kọ́ ọmọ ayọ́ ò ọmọ ajé ò. àkàràmọ̀kùnrin kan èyí náà máa ń tó máa ń ṣẹlẹ̀ ayé àwọn èèyàn tí ọ̀ka ìwò wọn kún kankan. àbí tó yẹ pé wọ́n ń ṣèṣe pé àwọn ọ̀ka ìwò àwọn kún. ẹ̀rí pé bá ti sú báyìí ọ̀pọ̀lọpọ̀ àtọkùnrin àtobìnrin tó ní wẹ́wẹ́ tó sì mọ̀ fáwọn òpèsè ilé ìwẹ̀ sílé àwọn wọn àti máa ti rí pé lẹ́sùn tí kálukú ti wọlé sùn kálukú ti pọnmi kalẹ̀ yọ abọ́ sáàrin ta yọ paná tó bá múná wá tó bá múná wá gan disaster mi yọ pa iná yẹn yọ wà máa rọ mi gà sórí kíákíákíá yọ sà wọlé àwùjọ ìlẹ sọlá jù nù sọlá jù nù kó bóyá lánàá alẹ́ lọ́la alẹ́ làwọn kan ń wòdì rẹ̀ wọ́n ti máa sọ pé nine thirty náà ní máa wẹ̀ sọ́là jù nù bàbá sì wí tẹ́ bá jáde tẹ́ ẹ máa sọ òyìnbó ẹ máa sọ yà yìí náà yìí kí ni ẹ yìí náà rọ́ náà la fi sọ yìí pé àwọn sọ òyìnbó túmọ̀ sí pé yẹn lajú ó lè jẹ́ kó gọ̀ ìgbà tí ilẹ̀ ti máa lọ èdè lásán ni torí kékeré ẹsẹ̀ yìí túmọ̀ sí pé yẹn gbanu lọ sídìí lẹ̀ wọn àti láti kún ti táìmù ẹ fún ẹ to always nine thirty ẹ sáà ti wò ẹlòmíì kún ọlọpẹ mọtúmọ ni yóò ti tájẹ pé gbogbo ara lé òní ti jí ní four thirty five ọmọ awẹ láàrin ìta ẹbẹ rí nǹkan mẹ ọlàjú náà dẹ sọlàjú kankan mẹ ẹlòmíì wọn rọra gáárù asọ ni wọn máa gáárù atẹkùn lè gbé e rẹ wọn máa wò ránṣẹ́ subhanallah àwọn méjì ẹwà tó pé ilé ìwẹ̀ tí wọ́n ti yẹn ó ti pẹ́ débi pé ìtọ̀ tí wọ́n máa ń tọ̀ sí páànù lára ó ti mú kí gbogbo páànù ọdógún yá ó ti fàyà bí aṣọ tó ti gbó tẹ́ pé ò nídìí láti ẹ̀ ti make effort kankan tó fi máa rí di ẹni tó lóun wẹ̀ ń bẹ̀ nígbà tó ti pé ilé ìwẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ ọmọ sábà nílé ayé nílé ìgbẹ́ tẹ́lẹ̀ náà ẹ̀ tó wá wo ilé ìwẹ̀ tá a ní náà bó ti dáa tó first class. ilé ìtumọ̀ sí pé àwọn òbí náà àwọn èèyàn tó bá ti ka ìwòwò wọn fún títí náà la ni wọ́n bá ẹ̀rí pé zìnà pọ̀ láwùjọ kọ̀rọ̀kọ̀rọ̀ ó ti pọ̀ jù ìwòkuwò ó ti pọ̀ jù ìrìkúrì ó ti pọ̀ jù. àwọn òbí náà ìmọ̀ ẹ̀ṣẹ̀ tọ́ àmọ́ tí wọ́n yìí pé owó táǹgbà wọn fẹ́ẹ́ ṣílẹ̀kùn sí yọkàn wà gbayagbayawo báyìí ẹni tó bá ní wẹ́wẹ́ oníkọ́ ọmọ bí ó sì gbà sírí ara ẹ̀ tẹ́lẹ̀ yìí pọ̀ fún wa ní kò sì yẹ wa sí túmọ̀ sí pa lẹ́sẹ̀ ìgbọ́sọ̀ àwọn mùsùlùmí wọn gbé wò wọn pààrọ̀ àyàfi fáwọn ìyàwó wọn àbáwọn ẹrúbìnrin tí wọn ní kápá lórí àìgbé ìhòòhò rẹ pamọ́ síyàwó fẹ́rù rẹ eléyìí ò túmọ̀ sí pọ̀ yàtà wọn kí gbogbo ayé ọmọ rí di rẹ ọ eléyìí ló túmọ̀ sí pọ̀ lẹ́kọ̀ọ́ so ó yẹ ká nílé wẹ̀ láti mọ̀ wẹ̀ ó sì wá burú jáì kí èèyàn méjì ọwọ́lé ìwẹ̀ àti táì tí wọ́n sọ pé àtìyàwó ara wọn pé kí ló sọnù kí ló sọnù gánà jù especially irú àwọn ilé ayé fọdà pin wọ́n sábà ń tẹ̀ wọ́n náà sábà ń tẹ̀ àwọn iléèwé ń fún débi wípé kò sí ọ̀nà tó fi lè máa wẹ̀ pẹ̀lẹ́ lomi tọ́jọ́kùn ibi rẹ̀ tẹ́ẹ̀ ní máa kọlu ra yẹn torí kí wọ́n ti ṣe iléèwé mi lọ́nà jẹ́ kó gbọ́dọ̀ gbàdùn yẹn kan lọ lákòókò kan ẹ̀yìn méjì wá wọ bẹ̀ ẹ sì mọ̀ pé bí ọwọ́ kọlu ra wọn ọwọ́ nura ara ẹnì kejì oríṣiríṣi wàhálà lè ṣẹlẹ̀ gbogbo tó sì lè bí wàhálà ìsìlámù ọ̀fẹ́ islam ọ̀fẹ́ kálukú jókòó jẹ́ ẹ̀. tó bá yẹ pé lè kọjú sí mi kọjú sí ọlẹ́ bá wà wà nǹkan tó dáa ni pé kí wọ́n kọ́ àwọn ilé náà lọ́nà tí gbogbo yàrá kọ̀ọ̀kan fi nílé ìwẹ̀ tiẹ̀ tó kéré jù lọ́nà tí yàrá kọ̀ọ̀kan fi nílé ìwẹ̀ tiẹ̀ kó wọ́n gbowó rẹ̀ mọ́wó lé ńlọ́dàjù láti fi séèwù ìwòwò àwọn èèyàn fún lè bá a máa wà tàpọ́nlé tàpọ́nlé kò níyé níyì nílé tó ń gbé o sì ní níyì tó bá pàdé pẹ̀lú ẹni tẹ́ ń jọ ń gbélé lóde lópin ìgbà tí o bá ti rí di rẹ̀ tí wọn náà ti rí di rẹ̀. by the time tó bá ti ṣẹlẹ̀ yìí pé o ti rí di rẹ̀ wọn náà rí di rẹ̀ a o ti di mẹ́ẹ̀ẹ́dógún pín ní báyìí àbùkù dénú. sòṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀ká kún torí pé ojú wọn ti fọ́ ẹni tó bá ti lójú ńkọ́ lójú tì. torí ẹ̀ bá jẹ́ pé irú ilé kọjú sí mi kọjú sí ọ ni wọn á ti ilé ìwẹ̀ kan síbẹ̀ ilé ìwẹ̀ méjì ìlú mẹ́ta ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí ní tó burú nínú pé kóbìnrin tí máa ń gbé ilé ńkọ lọ wẹ̀ ńléwẹ̀ yéésù ńláde fi ń sọ ipò tí fanti láàrin rẹ̀ àtọ́ náà ọba yá o nítorí pé a ti sọ̀rọ̀ léwẹ̀ ètí àti ìsìdá lórí pé wọ́n ń wẹ̀ ilé iná ń wẹ̀ ń wúra yín but ẹmọ kí lè wẹ̀ ti sìn tóbìnrin tó sì níyì tí ó ti wẹ̀ obìnrin tó rí rẹ̀ pé tó lẹ́sìn oníjẹ ilé ìwẹ̀ kò ní lẹ́kùn oníjẹ ilé ìwẹ̀ abatọfisi lẹ́kùn fún ọ òsì ní jẹ ilé ìwẹ̀ wípé tátẹkùn bá ti páànù wo gbogbo ẹdìgbàyàwó nìyẹn o kò ní jẹ ilé ìwẹ̀ bẹ́ẹ̀ o tó bá jẹ ilé ìwẹ̀ tó pẹ́yàn lé tí wọ́n kọ́ dáadáa láti bẹ̀rù pé pẹ́yọ́ lè sí ní owó o oṣù tó burú bẹ̀ kúkú náà lọ wẹ̀ bẹ̀. lópin ìgbà tó ti pín ìgbà tí ń wẹ̀ ẹnìkan lè yọjú wò ẹnìkan sì lè rí ń bẹ̀ kò sí wàhálà bẹ̀. tẹ́lẹ̀ ìjẹ́bi ti ṣe jẹ́ ń bẹ̀. tẹ́lẹ̀ ìjẹ́ alhamam wọn làwọn gbọdọ̀ kírun nínú hamam balùwẹ̀ ibi tá ń ti àwọn olùmọ̀ nípa fíkà wọn ni tó fà á ni pé kò síbà ti lè ṣe ilé tí kò ní lẹ́gbẹ̀ẹ́ nínú kò sí bá a ṣe lè ṣe tí ò ní lẹ́gbìn nínú ló kéré jù nínú ẹ̀gbin wọ́n lè máa tọ́ ọ bẹ́ẹ̀ ẹ̀yin ti mọ̀ pé ń bẹ́ẹ̀ nù àwọn èèyàn kò bá àwọn omi tútù kò bá àwọn omi gbóná kò bá ti tọ̀ kó tó di pọ̀ wọlé ìwẹ̀ tómi bá kọ́kọ́ kàn lára tàì kàn lára ìtọ̀ ní ọ̀pọ̀ tọ̀ so eléyìí báyìí wọ́n máa ń ṣẹlẹ̀ séèyàn púpọ̀ tẹ̀bi táwọn á ń tọ̀ sí yẹn àbá fọ́fọ́fọ́ ju bẹ́ẹ̀ lọ síbẹ̀ lọ́yẹ ká máa kírun lẹ́yìn náà báwo ló ṣe fẹ́ dùn mọ́ tí wọ́n gan fẹ́ gbádùn tó bá pé ibi tó ń ti wẹ̀ ló ti kírun á tí èsì kó gun ń jà ṣé o lè rátẹ́gùn tó dáa mí bẹ̀ gan dé kókó kírun ó kì í ti fọkànbalẹ̀ ti fọkànbalẹ̀ kò lè rọrùn tẹ̀lé ìjẹ̀bù ti ṣe jẹ́ ń bẹ̀ o wọn là gbọdọ̀ kírun ní ilé ìwẹ̀ gbé bá ti gbọdọ̀ kírun ní àwòrí jẹ́ tó ìdẹ́ inú rẹ̀ nìyẹn sáà lè kírun lókè ilé ìwẹ̀.

tá a bá lò ń lọ dájú káfílẹ̀ bá gbẹ̀rún wa jìnnà sí gbogbo rubbish and nonsense sọ́nà jẹ́ pé nsàlẹ̀ léèwẹ̀ ni wọ́n ń tọ́ ọbẹ̀ òkè kúmá wọ́n ń kírun bẹ́ẹ̀ kọ̀dà bẹ́ẹ̀ eléyìí tó bá jẹ́ pé léèwẹ̀ tí wọ́n ti yí àgbẹ̀ ni tó bá jẹ́ pé léègbẹ́ ńkọ́ lè wá kọ́ mọ́tíláṣí lérúkè àbí déédéé ibi tí léègbẹ́ wà sábẹ̀ yàrá tẹ̀ wà lókè lóòótọ́ kírun náà kó burú jẹ́ jẹ̀bẹ̀sẹ̀ jẹ́mbẹ̀ o torí rẹ̀ wọ́n béèrè pé ṣé èèyàn lè kọ́ mọ́tíláṣí sálẹ̀ wọ́n kọ́ lè gbé sókè ẹ tó bá gbélé tí wọ́n ti máa sùn lásán tí wọ́n ní máa wẹ̀ ń bẹ̀ tí wọ́n ti ní máa yàgbẹ́ kò sí tó burú mẹ́ làgẹ́n èèyàn pẹ̀lú ilé wo nu tí ò nílé ìgbẹ́ tí ò nílé tí ò nílé ìwẹ̀ ẹ dákun tí ó sì bá làákà ìmúlọ́dọ̀ tiẹ̀ pé òkè ibi tá à ń ti ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ jẹ́jẹ́ ibẹ̀ náà là ti ń yàgbẹ́ òkè ibẹ̀ ibẹ̀ náà là ti ń kọlura wa pẹ̀lú ìyàwó wa òkè ibẹ̀ náà ní àṣìá torí ẹ̀ àwọn olùmọ̀ ti sọ pé ìtọ́ dáàbò kò ní pé kámọ́ pọ̀ nǹkan kan lórí mọ́sálásí kakọ́ mọ́sálásí lórí nǹkan mìíràn ẹtùtù àárín náà ní ìsìn pé nǹkan mìíràn tá a bá kọ́ mọ́sálásí lé lórí kọ́ mọ́jẹ̀lé wẹ̀ jẹ́sí ọba ní jẹ́lé rẹ̀ ní ọba tún jẹ́lé ìgbẹ́ rárá o yẹn kí àyè ọ̀wọ́ ní mẹ́sàlásí gbọ́dọ̀ máa jẹ́ tẹ́lẹ̀ ìjẹ́wò ti ṣe jẹ́ńbẹ́ o sọ́ra fáwọn máa kírun lórí tẹ́ sọ́ra fáwọn máa kírun ní balùwẹ̀ jẹ́tẹ́lẹ̀ bá yé wa ẹni tó wá lò ní nábìlà kan pàtàkì tó ń gbọ́dọ̀ máa ṣe lọ́jọ́ kan pàtó ní ààyè kan pàtàkì tí sorí tẹ́ ètò agbẹnijáde lóru jimá bẹ̀rẹ̀ oṣù tí wọn gbórí tẹ lọ iná fílà pàtàkì láyé pàtàkì àtọ pé má lọ yan náà fílà wọn má lọ yan náà fílà wọn torí pé wọn fúlan ẹrí kó àwọn tó ṣe bídẹ à àwọn wọn wọn mọ nípa súnà rárá wọn fẹ́ mọ̀ parí torí kò sí ń tọ́ sọnù tó yẹ pé nù súnà làwọn ò ti rí tó bídìí àti wọn fáìlì rẹ̀ kò nídìí pé qala Allahu qala rasulu ìrẹ́ ló ti jẹ́ pé àwọn wọn ní í ṣe pẹ̀lú oríṣẹ́ púpọ̀ wíkẹ́ yọ lọ gan síbi sáré pé lé pé òun lálàárí pété yẹn bá yan náfìlà ń àdúrà ọgbà kí ni náfìlà náà tá ń yàn wọ́n fẹ́ lówó ni náà àbí kí ni nǹkan tá ń lé ẹnìkan sọ pé ẹ̀mí òun ti gùn tó owó ló kù lọ́rùn òun <laughs> ẹ̀yin náà gbọ́dọ̀ ọ́ contradict ara wọn bàjẹ́ wúlẹ̀ mi ò ti gùn tó owó ló kù lọ́rùn sẹ́mi pé tí wọ́n bá fún lówó inú sàárè ni ó ti gbà <laughs> nísìnyí kọ́ lórí gbogbo yẹn sì tún jó a ọ̀dájú kò rí wọn ò pé because torí wọn bá pé pé ẹ̀mí ti gùn tó owó ló kù lọ́rùn sẹ́mi pé tẹ́mi bá ti gùn tó kí lọ́kàn ikú nìyẹn owó lọ́wọ́ kù lọ́rùn wọn kówó fún bo ni ó ti máa ná tó àwùjọ bìí tó nítorí de eléyìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àlọ́ sàdúrà lórí tẹ́ ẹ náfìlà kan àdúrà kan kápákẹ́ ìdúbà láti bí títí dé gàmbàrí tó gbòòrò àti ìdúbà yẹn gbogbo ẹ̀ kí ni wọ́n fẹ́ bírí olú islam rẹ̀ bídí àyẹn sọ̀rọ̀ fún sọ̀rọ̀ fún mi máa ba sẹ́jẹ̀ ni àti pé aburú títún à ń bẹ fún un téèyàn bá ronú nípa rẹ̀ yẹn jìnnà sí pé man amila amalan laysa alayhi amruna fọwọ́rọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ti sẹ́kàn tí èyí sàwọn alápá láṣẹ ànábì nù sallallahu alaihi wasallam tí èyí sàwọn ànábì ló fi kọ́ láṣẹ fọwọ́rọ́ á sọ lù ọ níbi òkú ẹ dákun abùkù wo ló tó lé èèyàn sí èèyàn ọ̀pọ̀ èèyàn lé ọjọ́ ẹ bóyá wọn náà kaka máa fún ni lódòdó ọkà fún wọn wá èkó dé ẹ lọ rẹ ń di ọkọ̀ bó ṣe déta ìdíbà lọ amódòdó lọ àgbé bọ lọ gbé fún ó sì rọra gbà lọ́wọ́ rẹ̀ ó sì rún ó sì lẹ̀ mọ́ láyà àbùkù ni àbí ìsàbù wọ́n mú fúláwà ọ̀kẹ́ I love you I appreciate your travel àìkẹ́kẹ́ ó sì rọra gbà ó sì lẹ̀ mọ́. tí gbogbo ẹni tó bá rí ọmọ ẹ ìjọ tó bá rí ọwọ́ pọ́n lé láti bàbá tó kábùkù jù ú láàrin èèyàn séèyàn kàtó àpọ̀lọ̀ bọ̀ wá ti sẹ́ òṣèlú ọ̀pá láró after gbogbo wàhálà yẹn ọlọ́wà ni kí ni fọwọ́ rọ́d èyí tó wá sí pé èèyàn lọ́kàn lábùkù eléyìí ọlọ́run tó fẹ́ gba yìí lọ́dọ̀ rẹ̀ tó fẹ́ wá àlìjánà àlìjánà rẹ̀ mo lọ́wọ́ ló ń dá padà fún ọ á ah, sí àwọn oníbi dé àlàyé yẹn pé àbùkù tí ó kàn wọn ọ̀pọ̀ kọjá ti sọ àbíkó tètè jáwọ́ ń bẹ̀ lónìí ọmọ lọ kírun lórí tẹ́ ọmọ lọ yẹn fìlà kan lórí tẹ́ ọmọ lọ ń pe wẹ̀lí kan lórí tẹ́ ta à ń sọ fún ọ pé kì í sọ̀dà gbọ́dọ̀ ti jẹ́wọ́lì ó lè yìí ṣẹ̀tọ́ tí wọ́n ń pè wọ́n lè yọ lọ ẹ̀sìn mọ́ àwọn tó ń pè náà àwọn bídìí náà ni ti kú àbí òye wa tòbó ló ń bídìí àti wọn illa li shaytan kò lè nǹkan kan àfi ẹni kò lè lọ nítorí ọlọ́run yìí pàṣẹ pé ká katakata ẹ̀sìn tó katakata ségesège tó kú kò lè ni ọlọ́run lẹ́yìn sọlẹ ìjẹbù sọjẹmẹ sọra o tó tó tún ikú wọn pọn nákẹlẹ kan ikú inú balùwẹ̀ láti yan náà fílà ọkà mẹ́ẹ̀ẹ́dógún ni àní sálámà àfi ní parí kí lọ wá fẹ́ bìdà kí lọ fẹ́ bìdà tó níbi tí ànábi ti láàbọdọ kírun láti ìpàdé ti yọ ọfẹsẹ rìn lẹ ẹnu àwọn olùmọkò lórí kó àbọdọ kírun balùwẹ̀ kòjó yọ ọ wa máa kírun léèwẹ̀ pé kíni kí lọ sọnù wọn á ní à ah, bàbá tó fún ọ ní náfìlà yẹn wọn ní kèé bá tì ní ah, yóò ti wá bá tì ibi èṣù ló ń pè èṣù ló ń pè mẹ́ẹ̀ kò sọ̀rọ̀ àfúntí ọ̀dà ẹ̀sìn mọ̀ pé jọ́ọ̀rì lẹ́sílẹ̀ ọ̀rọ̀dún mẹ́sídẹ̀ẹ́ gbogbo lẹ̀ lọ́lọ́run ti mẹ́síláṣí àmọ́ àwọn àyè kan wà fẹ́ pé àlàyé ìyókù tó máa wá nínú àdéhùn ti ń bọ̀ wájú. wọ́n làwọn bá kọ́ràn wa lọ lórí àdúgbò àgbọ̀yé ẹ̀sìn rẹ̀ kóra wa lọ lórí àti máa fi tó àgbọ̀ yóò ṣe wà ó subhanahu wa ta'ala alhamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka. ẹgbẹ́ ẹgbẹ́ jáde ni àgbọ̀dọ̀ bá wọn kí ọ ẹ sọ pé àkìkí ọ̀run lórí tẹ́. táwọn wọn mú ibi tí wọ́n ti ní káàkiri wá kékeré ń lórí torí pé ńgbà míì ẹni tó fẹ́ ṣe ń tẹ̀yìn ń wò pọ́ta kò fi hàn ṣe dandan ní lè máa wò fún àfààní ó lè jẹ́ ó lè jẹ́ àmọ́ débẹ̀ wọn gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ló dìde nu mọ́ṣáláṣí wọ́n ń polongo ọjà fún fẹ́ tajà ọmọ kékeré kan ti ń lọ anabi sallallahu ti pé ká ta nǹkan àbí ká ra nǹkan nu wọn náà àrí burú bẹ́ẹ̀ jàre máa máa tajà rẹ̀ so ọmọ wọn láwọn ò rí tó burú bẹ́ẹ̀ ta ẹ̀ ṣe ẹ̀yin ṣe ẹ̀yin lẹ̀sìn sọmọ ẹ̀ sáyẹn pé bí kí gbàjọ yẹn àwọn náà lọ àwọn náà lọ béèrè torí ìwọ tó bá pé nǹkan sọ fún o ẹ ó dàbí ẹni tí òbí rẹ̀ kú wọn á lẹ́nìkan dàbí so lórí ẹbí òun ní bóun ó sì pín ogún bàbá wọn ni pé ìdígi làwọn fi pín lèmọ́mù ńlá bàbá bàbá bọ̀ sàsọ tẹ́lẹ̀ níbi táwọn bá kú ìlànà sẹ̀rí ànàkùn fi pín ogún àwọn ẹ dàpọ̀ ṣé bàbá di kèfèrí kí wọ́n tó kú wọ́n di kèfèrí kí wọ́n tó kú níta gbọ́dọ̀ ti mà náà ní pé tìrú bàbá yẹn bá kú ńkọ́ kí lẹ gbọ́dọ̀ fi pín ogún wọn ìlànà ẹ̀sìn Islam náà ni olórí ẹbí sáyàrí gbẹdìgì làwọn fi pin àwọn kan wọn béèrè pé bò ní ká sí àtẹ̀yìn oṣù ni pẹ́ sàlàyé fún wọn pé lókùn bá tó ti gbé mùsùlùmí ni bàbá ti ń kú sí ẹ̀yin ọ̀faramọ́ kan pín ogún bàbá yín ní ọ̀nà míì tọ́ta kò fi ẹ̀sìn Islam wọn ni torí kó àwọn kan ti di kèfèrí látòjú ayé bàbá sẹ́másì ni wọ́n pín lánàá ṣẹ̀rí àwọn onírìn kankan mu kó wọ́n má rìn kankan mu sani kan ya kèfèrí kọ́lá ẹ̀jọ́ yẹ yín tí wọ́n bá ti torí ogún tó di mùsùlùmí wọn nígbà kọ́bọ̀ torí jọ́ tí bàbá kú kèfèrí ni wọ́n tí yín ní kẹ́ ṣàlàyé ẹ sì dúró lórí àlàyé yín pé tọ̀ bẹ́ẹ̀sì Islam ti ṣe wé ni làwọn ò sì ṣe tẹ́yìn bá wà lọ pin lọ́nà mi tó takotọ́ lọ́run tó bá dàbí ẹ̀sẹ̀ ẹ̀yin láì forí fa o kò sí tọkàn bàbá wa ń bẹ̀ náà. Nàdí èsì ṣe bẹ̀ ìrántí ètí ti bẹ̀ ni wọ́n wà àbẹ̀lọ́ nǹkan máa bò ó. yẹn kíkọ́ wá bòmí lọ́dà náà àmọ́ tó o bá rí bòmí là ń fi sọ pé àbẹ̀lọ́ nǹkan máa bò ó. kí ló fi síbẹ̀? àdá ọ̀ràn kankan náà láǹbẹ̀lọ́ nǹkan máa bò ọba àgbẹ̀ tébù bẹ̀ náà torí ní tó bá ti súnmọ́ nǹkan kan ìdájọ́ rẹ̀ nídájọ́ rẹ̀ tó lè jẹ́ mbẹ́ náà ó lè jẹ́ mbẹ́ wọ́n á fi ràn wọ́n fi ràn lọ sọ́dà náà àrí sọ. Tí mo sáré wà sí níwájú àbí lẹ́gbẹ̀ẹ́ ẹ̀gbẹ́ ọ̀tún ẹ̀gbẹ́ ọ̀tún tí èsè ibi tí kíbla wà àìdá ni wọ́n ti wọ́n sin òkú síbẹ̀ yẹn àmọ́ kò burú kẹ́kẹ́ nínú mọ́tíláṣí sẹ́mi tó fà sọ́mọ fi sin àwọn òkú bá wọn pé kò sí mọ́tíláṣí ìwé ìdájọ́ bàbá kan tó kọ́ mọ́tíláṣí òun wò pé tó ń bá ibi tí kẹ́ ti súnmọ́ kí atẹ́gùn rere ọmọ fẹ́ sùn ó náà ní mẹsàlásì and kò yẹ kẹ́ni kankan lu opportunity ju tó ń kọ́ mẹsàlásì lọ kọ́dà lómi ti máa ti débi tẹ́ ẹ̀sìn mi sí nìkan ọba kan tọ́ba wí ẹ ti takò látòjọ àìrá ní ìsìn ọbẹ̀ tọ́ba ti kú ẹ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ lọ sí sórí tẹ́kítà tó sí mi náà torí pé téèyàn bá hùwà tó fi jìyà kò síbi tí wọ́n ti ń títí òfin jìyà àbí òye wa wọ́n lè sèyàn sí maka kọjá pé iṣẹ́ sèyàn sí iṣẹ́ ara abakalẹ̀kẹ́ ni kò sí tàbí ṣùgbọ́n ìyá abakalẹ̀kẹ́ náà ni ọ̀dẹ̀ wọ́n sì lè sèyàn sí abakalẹ̀kẹ́ ó wà táwọn mùsùlùmí ọmọ àjẹ́ dájúdájú ìkẹ́ àwọn ọmọ àjẹ́ náà ni wọ́n máa rí lábákalẹ̀kẹ́ ó wá hàkẹ́. Àlékún sọ̀rọ̀. Bí àwọn èrò ọmọ sí ìjà ni, wọ́n dà wọ́n náà mú ìjọba. nínú ọmọ ẹ̀yin náà ní ẹlẹ ẹ̀yin náà kọ́ science and technology ẹ bá wa sòògùn tá a fi máa pa wọn gan-an la dá bọ́ọ̀lù padà sí kóòtù yìí ẹ máa sọ fún wa ń gbà bá jáde mẹsàlásì ẹ sì sọ fún náà. yẹn ni pé nínú òfin ẹ̀sìn gbogbo tí bá ń yọyàn lẹ́nu ìfẹ́ bá mọ̀ tẹ̀sí lè pa wọn bí kòkòrò nǹkan kan kò sí tó burú mẹ́ kọ́sá mọ̀ ti jẹun tó mọ̀ sí léwu ìkẹ́ dáná lù wọn Islam ọ̀fẹ́ àbí òye wa nǹkan míì tẹ bá mọ̀ tẹ̀sí lè pa wọn ẹ̀fọ́ pa wọn. Àwọn ilé tí wá kọ́kọ́ sàlẹ̀ yáfẹ́gbẹ́ lẹ́yìn ṣé àwọn ilé tí mo ní ilé ẹ̀rí ajé àwọn òṣèlú sọ ni pé ó da púpọ̀ kọ́ máa kí òun nílé ó lè pé ẹ̀jọ́ ilé àríwá mi ló da káwọn máa. ti dẹnu yàrá tó wà sísàárẹ̀ yẹn sí níwájú ibi tó kọjú sí kírun àǹbẹ̀lọ́ nǹkan bá burú àmọ́ tó fà á ibi jẹ́ pé gbogbo àwọn Yorùbá gbòòlù Yorùbá yìí gbogbo wọn máa ti sílé sọdá abẹ gbogbo dá abẹ ẹwù yà àbùkù tí wọn fi ń kùn fún gbà mí tẹ bá fi lè ta léèrè ẹnitọrọ àlè gbogbo ẹni ó wù ú tó kí wọn fẹẹ fi tẹ bá wọn kọ ẹni nǹkan kan tẹ gbàgbé nígbà tẹ ta lé kẹ gbé nǹkan yín lẹ́yìn ó dùn máa wù àdéhìí tó ń bọ̀ tí ó tún sọ fún wa tá a fi rí nǹkan kan nínú àwọn àbùkù tá à ń tún fi nǹkan sàárè tá à ń tẹ̀lé àbùkù tá à ń tẹ̀lé náà mọ̀ àríkún sí. àwọn ilé iṣẹ́ kan ti tán fún àdéhìí pé pé ilé ìwé máa wà lẹ́kọ̀ọ́ wọ́n máa ń kọ́ ilé àtọ́lẹ̀ tó máa ń wà nínú ilé ìwé tí a lè kírun nínú ilé náà. dáadáa káwa gbogbo nílé wà síbi tá kírun. sàmì pé ńgbà mi ò wà lẹ́yìn síbi táwa kọjú sí sí wàhálà ẹ sì ti mọ̀ pé sẹ́ẹ̀ máa ń wẹ ẹ̀yìn sílé wẹ̀lẹ̀ àtẹ̀ máa ń kírun ẹ̀yìn sílé wẹ̀lẹ̀. ó tilẹ̀ jẹ́ pé gbogbo létà ń kọ̀ kó síbi tí wọ́n ti kọ́ láyé nìyí ṣùgbọ́n tẹ̀sẹ̀ sí ìhìnàfẹ́ ilé ilé ìgbẹ́ nínú ilé sí ìhìnàfẹ́ torí bá a ti mọ̀ pé lè gbẹ̀yìn ilé kíni ilé ẹ̀ṣọ́ fún àná bẹ́ẹ̀ ni jẹ́ pé yáà ní tí wọ́n bá ní owó lóṣù láyè tí wọ́n fẹ́ kọ́ lè gbẹ́ báyìí tí wọ́n bá rọra tẹ̀ ẹ̀dẹ̀ kan tó lọ gbóòrò gbòòrò gbóòrò gbòòrò tí wọ́n lọ gbé sẹ́yìn náà bí ọ̀dà àjù náà àrẹ kò sọ. ṣé máa ń wẹ̀ níbi ìṣẹ́ pípé tí ọkàn ti ṣe é dandan náà ní kéèyàn rọrùn rárá o dòde kíni pé kíni sẹ́nìkan rí ọ náà làbí sọ pé nínú òfin ọlọ́run tó máa ti ń wọ ẹ̀mí sẹ́nìkan ò ti rí ọ sáà ti tilẹ̀ sófin kan tó sọ pé kọ sáà kankan má di ibi sẹ́nìkan kan ò ti rí ọ. tọ́ àmọ́ mú bàǹtẹ̀ ká tọ́ máa ń tíráàbù táwọn ọmọ rò pé bàbá olóògùn ni ọ tọ́ bá ní ẹja bá ń tu ẹrú yìí tọ́ bá bá bàǹtẹ̀ rẹ̀ á ó súnà la pè wọn bàtí ogun la bá ló bá kí. àwọn kíláàsì kan láti rí pé tọ́lá kó lẹ́gbẹ́ bí ìjọba lọ sókè bẹ̀ bí i ibi tí ó jẹ́ yàrá ní òkè mẹ́ta pẹ́lẹ́tì máa jẹ́ fáwọn tó ń wà ní kíláàsì ìbàlẹ̀ tó ṣe èèyàn tí kò ní ìfẹ́ tọ́lá kùnú ní àwọn àgbà tẹ ti gbọ́ lónìí ẹ wò ibi tí yóò jẹ sẹ́ńtà toilet ibi kìí sáà ti yàrá kan ní wọn gbà fa ẹ̀yẹ́ sì ṣe toilet gbogbo sàlẹ̀ fa sọ wò yàrá mi tí yóò sẹ́ńtà toilet. nígbà tí ẹ sọ̀rọ̀ ayé lọ ní ẹ̀kọ́ ní ká gbọ́ òyìnbó ìyọ̀túnmọ̀ tó ṣe é kọ́lá jù rárá gbọ́dọ̀ lè túmọ̀ sábọ̀ àwọn ètò kan tó wáyé nínú Ramadan mhm. so àwọn ọmọ ìyá wa lóbìn wọn sọ fún pé àwọn ọmọ ìyá wa lọ́kùnrin pé wọn kó ìbò bẹ́ẹ̀kẹ́n. ṣé tí wọ́n bá ti wá ń bá wọn pé alágbàlá ló máa ń sọ pé yòó sí ìlú ní wọ́n máa ń sọ. wọ́n á bá ọkọ kẹlẹ̀. tó yá àwọn kàkà sí i. ó bá lọ wọ́n tí wọ́n fi lè lè ṣe wọ́n bá ẹgbẹ́ gbà wá nímọ̀ràn ní ìpínlẹ̀. sọ́ba ń kẹ́sí kó àfẹ́ fi gbèjà yín o. ìyá ń béèrè. àkọ́kọ́ sẹ́ni wọ́n pè dé wọn pè dé késùn ni wọ́n pè ní ọ̀la késùn ni wọ́n pè lọ́gbọ́n dàbí èdè Yorùbá yìí náà because èdè kan ò ju èdè kan lọ lédè but nítorí káwọn èèyàn gba wèrè fún yìnbó òun náà ni ọ̀rọ̀ tó Ibn Khaldun ti sọ ó ní gbogbo àwọn èèyàn táwọn kan bá wà mú lẹ́rú táwọn alágbára bá fọwọ́ ọ̀la gbá létí àwọn ẹni tí wọ́n sọ̀dọ̀ lẹ́hùn wọn ò lè ṣe láyé àfi kí wọ́n máa kọ́ sí àwọn ń tì nínú ọ̀nà tí wọ́n gbà jẹun ọ̀nà tí wọ́n gbà mumi ọ̀nà tí wọ́n gbà wọṣọ ọ̀nà tí wọ́n gbà sọ̀rọ̀ ọ̀nà tí wọ́n gbà sáyé ẹ̀ríkẹ́ tó ta àwọn ọmọ nàìjíríà nù àti gbogbo ibi tó yìnbó bá ti wá colonize wọn wọ́n fẹ́ máa ṣèṣe pé kódà wọ́n tún sọ yorùbá gan-an dòyìnbó ṣebí ṣé yorùbá ń lò ṣebí ṣe wá di ṣebí wọ́n máa wo báwọn lajú sẹ́ ẹ̀yin yẹn máa bọ̀ wọ́n ni adúrò rẹ ò so because gbogbo nǹkan tẹ̀ ń kà fún làjú kí sọ̀ làjú tiwa là ń bàjẹ́ o nítorí pé a fẹ́ gbé sí bọ́ọ̀lù lárugẹ. eléyìí ó hàn yín nǹkan afẹ́fẹ́ ọ á ní sípò kíngìlìṣì rẹ̀ òyìnbó lọ fẹ́ jẹ sóyìnbó lọ fẹ́ fẹ́ àbọ̀kọ lọ kalam fọ́ọ̀lì èèyàn rọ́kọ̀ tí wọ́n fẹ̀ wọ́n á ní kọ̀ gbóyìnbó òyìnbó kíni ọjọ́ máa bẹ lọ́run kọ́nà jókòó rẹ ní tọ́lẹ́tì tó bá gbóyìnbó tó gbọ́ bí ọ̀pẹ rẹ̀ bí ajẹsẹ gèdè ọ̀la ń bọ̀ sẹ́yìn lànà bí ní kò wò idha ja'akum man tardawna dinahu wa khuluqahu fazawwijuhu ẹni tí wọ́n á tiẹ̀ tó bá ti ọlọ́run tẹ́sìn rẹ ti ọlọ́run là nàbì ní kẹ́yìn obìnrin wò òyìnbó kín àà òyìnbó máa mú àwọn èèyàn lẹ́rú pọ̀ o àwa ṣe ka english kún làwọn kà kún london ni ó yẹ kó travel wò kọ́ lọ wò wò ṣé báyìí ṣe ka òyìnbó yìí kún lòyìnbó gan kà kún ẹ̀wọ̀n pé broken bottle english ni wọ́n ń sọ london pọ̀ jù àbẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ ni. ọmọ pé níjọ́ tí wọ́n bá dé lu òyìnbó gbogbo gírámà tẹ̀yìn kọ́ wọ́n máa wọ ẹnu rẹ nígbà míì pé ah, ok ìwé lẹ ti kọ́ ìwé lẹ kọ́ àbí ẹ̀yin ẹ máa wo fíìmù wọn gbọ́n tí wọ́n ń sọ lẹ́nu ṣé english tó ṣe kọ́ lẹ̀ nígbà míì wọ́n fẹ́ gbẹ́ lómi lẹ́nu kékeré sọ tẹ́ ẹ bá kó òyìnbó kún o so bí lárúbáwá yìí náà lárúbáwá tá à ń kọ́ nínú ìwé òǹkọ́ lórí títì o tí wọ́n bá ń sọ gbogbo wọ́n máa wọ rẹ ni ṣe àwọn òfin àwọn òfin lárúbáwá nìwọ gbọ́ àmọ́ òun tí máa ń sọ tá a bá gbé sórí skéèlì kẹsì sí lárúbáwá nìwọ nítorí kọ́dà ẹlòmíì kan tó bá gbọ́ bó ṣe sọ lárúbáwá sadaqallahu alazim yóò bá kúránì ló ń ké ni torí délé ó túmọ̀ sí pé àwọn áfíríkà àwọn áfíríkà ẹ bá bá kan ti sọ ó ní wàhálà ó ní wàhálà bá àwọn áfíríkà pọ̀ jù èdè màmá wa ń bẹ́ńlẹ̀ èdè ẹni tó tún wá mú alẹ́ àtúnlá èdè tó tún jẹ mẹ́sìn wa á tún la fẹ́ gbọ́ so gbogbo ẹ̀ láti fẹ́ gbọ́ dáadáa so a sì máa ń pè àwọn èdè yẹn wàsáì lásán ni wọn means lásán ni wọn wọn gbé wa lọ síbi ká lè kẹ́kọ̀ọ́ ni so kí wọn á ní túmọ̀ yín pé káwọ̀ wá kàkúndé ẹ̀kọ́ lọ kí ni túmọ̀ ká kàkúndé ẹ̀kọ́ lọ ló fi jẹ́ pé ńlá wa rí mú afẹ́kọ́lẹ̀ epo ẹ̀pà láàzà ẹ̀pà gan-an tó wà nù kóró rẹ̀ àmú atọ́lẹ̀ tẹ wá sọ pé ọgbóyìnbó kọ gbóyìnbó ọgbóyìnbó kọ òyìnbó lọ fẹ́ bímọ fún nítòbìnrin gbọ́dọ̀ máa wò ní pé abdulhalim yìí ṣé mo fara mọ́ kọjá bàbá fọmọ mi á mo fara mọ́ ń fara kí ló fà ẹni tó gbanu onóòsì wù ọ́ wò ṣé mo fara kọjá ìyá fọmọ mi torí kìí ṣe nìkan ni ó ní ẹ̀sà ń fara kí ló fà wọ́lọ́mà ó sì wá tiẹ̀ lọ síwájú àmọ́ òyìnbó igi wọn gbóyìnbó wọn gbóyìnbó wàláhì ó túmọ̀ sí pé àgbọn torí pé téèyàn bá gbọ́n tiẹ̀ ní máa kàpọ̀ nígbà tí bá wọn gbé ẹrù ẹlẹ́rù kárí tẹ fatíyín lọ́wọ́ gẹ́ngẹ́ tó túmọ̀ sí pé àgbọn nu èèyàn gbọ́n káka lọ sí skul kún ntí ó di ká mọ báyìí ti ṣe rí yóò di ká lajú yóò di ká kẹ́kọ̀ọ́ tó lọ́nba ní ká lè rí nǹkan kan kọ́ńbẹ̀ tá a máa fi jẹun alihamudulilayi tó bá ma science and technology tó gbóyìnbó ṣé ìwọ ni wọ́n pè ní scientist àbí wọ́n kọ́ ni wọ́n pè bẹ́ẹ̀ àtọ́ba gbóyìnbó gidigidigidigidi o ti wá department wọn ti ṣe kẹ́ndù o lè ṣe kẹ́ndù fáwọn ará yìí ìlà kíni ti ma science rọ ẹ sọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ wa ti kó ìbò dálẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ kí dàpọ̀ gbẹ̀nu lọ practicalize ẹ̀ wọ́n á ní kò sí material material wa torí ẹ mẹ́jẹ ká fún ntí ò wúlò ká fún lọ́lá lórí tó wúlò àwọn skul tí wọ́n dá lẹ́yìn àǹfààní pọ̀ ń bẹ̀ kàn fẹ́ tó bá gbọ́n kó má jẹ́ pé òyìnbó làwọn kà fún àwa fi kú oṣù kú àwa ní rí kókó nǹkan kan mú kó àwa ipa gbé pálí ká ń wáṣẹ́ sẹ̀mi kí wọ́n dá àwọn skul yẹn sílẹ̀ káwọn èèyàn má bàa máa gbé pálí ká ni àbẹ́yìn ọmọ bẹ́ẹ̀ because ìwọ self employ ara rẹ ìwọ ló tún gbẹ̀lómi ṣiṣẹ́ àmọ́ bàtí sáà tó bá kó ìbò lásán ni wọ́n bá kà fún un à kó burú náà tó pẹ̀lú àwọn tó tò ní lọ́mọ gbé páálí ká o sì mọ̀ pé tó bá ti débi tó ń ti wá sí àwọn náà ti kọ́ nọ́ tó kọ́ gbá wájú lọ ni a sì ti rí inú àwọn ọmọ tí ń jáde láwọn yunifásitì wọ̀nyí àwọn tó jẹ́ pé ọlọ́run ọba ó gbà fún wọn orí wọn pé wọn ò fi rọ́ wọn ò fi síwájú ẹlòmíì ní sìkè sùn lálẹ́ gbogbo vocabulary ni wọ́n máa há ni wọ́n máa tún practicalize ẹ̀ bí wọ́n ṣe ń lò èyí tó jẹ́ kókó ẹ̀yìn kẹ́míkà kílẹ̀ ń pe àwọn sọ́dísì yẹn lẹ́rí báyọ̀kẹ́mísírì lápẹjúwe èyí tó jẹ́ kókó rẹ̀ kọ̀mọ́ kọ̀mọ́ bó bá jẹ́ pé kàn wọ́n ní kí wọ́n rò papọ̀ móróró kọ̀mọ́ wọ́n kàn ń wípé lóyìnbó kò béèrè ọkọ rẹ̀ rí ní Yorùbá tí ó tiẹ̀ fi lè lò ó ọwọ́ ajáde ń sùkú bẹ́ẹ̀ ẹ̀ ó sì gbóyìnbó ń pẹ́pẹ́pẹ́ kí ni ìrọ̀ lásán àwọn màmá ti ń ṣe sódà wọn paasi jọ màmí ìjọba ní yunifásitì ẹ wàlá so káwọn olè bá jẹ pé challenge wàlá challenge tọ́ àwọn adùn yín pọ̀ ju gbogbo rubbish yẹn yẹ talo talo sekini ìbá lágbájá ni ó jáde ńlá ó tẹ̀pẹ́ kí ẹ tí o bá tún rí sẹ́ńkọ́ kí wọ́n á ní túmọ̀ skul tó lọ sẹ́mu kí bó ti yẹ kọ́ jẹ́nu àmọ́ kí wọ́n á ní pé gbogbo ẹ parí sóyìnbó lásán à ìyẹn mú fóònù. ẹni tí ń kọ́ yẹn gbà mí o lè má mọ practical side yẹ kọ́tà ń kọ́ ṣùgbọ́n àwa àyè ń fún wa ní ìsìn tó bá gé electrical engineering lẹ̀ ń kọ́ kí ló burú kí n lọ fi ra mi sọ́dọ̀ ọmọ tí ń ṣe wáyà ní ìsìn tó burú ni abúlé wọn náà kò sí tó burú sanra ike mi graduate for that matter graduate kọ́ níjọ́ tó gbélé fún ọ wá wáyà yàrá rẹ̀ kan wáyà rẹ̀ gbogbo lè gbiná. sẹ́nu tó gbọ́n kan wàhálà ìtàlẹ́ǹdì ńlá ni tó má ti tẹ̀lé wọn lọ tó má tẹ èyí tí wọ́n kọ́ náà wúlò àmọ́ ńgbà tó bá mọ bí wọ́n ti ṣe ń ṣe gan on the ground pẹ̀lú ògbó ọlọ́run lọ́la nígbà tó bá jáde skul rẹ̀ wọ́n á di kọ̀ǹtráktọ̀ tó náà mọ̀ sẹ́ yẹn ti kọ̀ǹtráktọ̀ tó wọ́n mọ̀ ọ́ tú lójú building engineering ọ̀ mọ̀ bí wọ́n ti ń gbé pọnpọ́n ọmọ bẹ́ẹ̀ ti ń po òkúta gíráàbù ọmọ fẹ́ǹsì mélòó ni wọ́n wà pẹ̀lú gíráàbù mélòó ìpẹ́ mélòó inú wọn dà fún wọ́ ọmọ à ń kà ń kọ nóòtì lásán. bàdìtà ni wọ́n gbé kọ́ńtrákì fún ilé àtìdáwó sẹ́wọ̀n pé táwọn ọmọ sukùl máa ti sábà jáde wọ́n kàn lọ dé Kotonu yóò sì gbé báyìí lọ yóò mú bírò lọ nọ́ọ̀nù ẹ̀ ṣe dáhùn ẹ àníwọ̀ ọ̀ma nkankan láti sin èyí ó ti tètè fira rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. ọ̀rọ̀ ọdún bá o ẹgbẹ́ ọkùnrin bá o. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت tó kókó náà wí nítumọ̀ ìwé wáyà èèyàn fún ìbò lóòótọ́ tí o bá gbóyìnbó náà báwo ló ti fẹ́ mọ tí wọ́n kọ́ fọ́nù nóòtù rò pé yé wọn bó ló ti fẹ́ mọ nítorí kékeré kúkú sí Yorùbá wọn fi ń kọ́ yín wọn náà you know eh, I see I eh, don't get it ọmọ eh, kankan wọ́n dàbí àwọn sábà ń kọ́ lárúbáwá náà ni sọ́mà tí ń bá sọ̀rọ̀ alihamudulilayi alihamudulilayi kò sí kankan mínú lárúbáwá ju alihamudulilayi lọ torí ẹ àmọ́ ntí mo fẹ́ fà yọ ni pé ẹ má gbé nǹkan tayọ àyè rẹ̀.

káwọn náà múra kó le ká múra kó segin ni kó le subhanahu wa ta'ala alhamdulilayi ashhadu an la ilaha